ẹta ní ìrọ̀rùn fún wa tó ṣe tàná ní ìrọ̀rùn tèní náà kí ọlọ́mọ́sà ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa àlékún ìkẹ́ ọlọ́run àlékún ìkẹ́ ọlọ́run kó bójúṣẹ́ ńlá ànábì wa Muhammad kó má mọ lórí ànábì gbogbo àwọn ará ilé ànábì gbogbo àwọn sàhábà àti gbogbo àwọn sálàfù sọ̀lẹ́ tí wọ́n fi ìlànà wọn tí wọ́n fi tẹ̀lé sí ìlànà tòjíṣẹ́ ńlá ànábì wa Muhammad kí ìkẹ́ náà kó máa bá wọn àti gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin lápapọ̀ lẹ́yìn eléyìí èyí tí ó jẹ́ àkọ́kọ́ nínú ètò òun náà ni kí a gbọ́ àyọkà látinú alukuran karim ẹni tí ó ṣe léyìí fún wa òun náà ni ọ̀kan náà ọmọ kí wa ní mabil hidaya afáwa ibrahim ibrahim ishaq. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء بسا فكنتم أزواجا ثلاثا أصحاب الميمنة ما أصحاب الميمنة أصحاب المشأمة ما أصحاب المشأمة السابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وخليل من الآخرين على سرر موجونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مقلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكعة مما يتخيرون ولحم طير مما يشتهون jazakumullahu khairan barakallahu fi ọlọ́run mọ́sàbà san àfáà náà ní ẹ̀san dáadáa kí ọlọ́run kó bá àṣàlékún àlùbáríkà wọn èyí yọkàn nínú ètò òun náà ni ká ṣe àfihàn àwọn àlùfáà wa tí wọ́n wà ní ìkàlẹ̀ ẹni àkọ́kọ́ tí àkọ́ṣe àfihàn wọn àwọn náà ni ìmáàmù wa tí wọ́n bá sọ̀rọ̀ láti ìjẹta wọ́n tún bá sọ láàrin àwọn náà ni alimam alihustas imam Kamarudin Yunus àfisọ́hùn lọ́wọ́ tààlà bákan náà a ṣe àfihàn àwọn àmìdíwa ní marbil riyadu salihin alustaz isa abubakar náà bàbá àfisahullahu ta'ala lẹ́yìn eléyìí àti àfihàn àwòsáàsì wa abdullahi subair abuhawa àfisahullahu ta'ala bákan náà àfáàwà abdulkabir tó jẹ́ pírísípà wa ní riyadu salihin kí ọlọ́kọ́mọ́sàbà fi ẹ̀mí gbogbo wọn lẹ̀ bákan náà ṣe àfihàn àfáàwà abdulhasi kí ọlọ́run kó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wọn ní àìní gbarawa lásìkò èyí tí ó kù náà ni kí adarí mike lọ sọ́dọ̀ àwọn ṣéèkì wa ohun tí wọ́n fi bá wa sọ̀rọ̀ lénìí òun náà ni ìkan nínú ìgbésí ayé àwọn sàhábà sàhábà tí wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ rẹ̀ lénìí gbajúmọ̀ ni ó gbajúmọ̀ púpọ̀ nínú àwọn sàhábà ọ̀pọ̀lọpọ̀ hadith tí a máa ń kà ó wà nínú àwọn ẹni tí ó gbà wọ́n wá sàhábà náà ni Salman Al-Fari kí ọlọ́run kó má ṣàbà ṣe sísọ rẹ̀ kó bá ṣe nírọ̀rùn fáwọn ìmáàmù wa gbígbọ́ rẹ̀ kó ṣe rọ̀rùn fáwọn náà mímúlò ìgbésí ayé rẹ̀ tí ó fi lápa nínú ìgbésí ayé tẹni kọ̀ọ̀kan wa náà ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa ọlá aláhọ́lá wọlá kùwọ́ta ilá abìlá aliyu lásìm apá ìmáàmù wa Kamaruddin Yunus àfisọ̀wòláwò tààlà fàlìyàtàfàdà mashkura majura الحمد لله الذي يهدي من يشاء ويضل من يشاء والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا محمد وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدفع فون ولو ọlọ́run ọba tí í máa ń fi ẹni tó bá wù mọ́nà í sì máa ń sọ ẹni tó bá wù nù ẹni tọ́lọ́run bá fi mọ́nà kò sẹ́ni tí ó sì lọ́nà hàn ẹni tọ́lọ́run ọba fi mọ́nà kò sẹ́ni kan tí ó pè sójú ọ̀nà ọ̀dọ̀ ọlọ́run ọba ni hìdáyà wa ìmọ̀nà ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run sàfọ̀nà ọmọ gbogbo wa <clears throat> kọ́lọ́run ṣe àlékún ìmọ̀nà wa ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́bà anábìwá Muhammad ẹni tó jẹ́ pé òun ni aṣíwájú gbogbo àwọn ànábì ọlọ́run àtàwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa níta fi fẹ́ bá wa sọ̀rọ̀ lénìí àkọ́lé ọ̀rọ̀ wa nírọ̀lẹ́ yìí tá a fi bá ní sọ̀rọ̀ òun náà ni ibarun wa fi hayati. صحابي جليل سلمان الفارسي رضي الله عنه الباعث عن الحق ìtàn ìgbésí ayé ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn anábìwá Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n ń porúkọ rẹ̀ ní Salman al-Farisi. al alibahisi anilhaq àwọn alfẹ́sìn wọ́n a máa dà á pè wọ́n a máa fún ní oríkì ẹni tí ó wá òdodo ó sì padà rí òdodo ó wá lùsì gbogbo ìdẹ̀rẹ̀ ayé àti ìkẹ́ ayé tọ́lọ̀ ń ṣe fún nítorí òdodo tí ń wá ó sì padà ródodo náà òdodo náà òun náà ni alìsílámù sahih òun náà ni ìsìlámù tó lálàáfíà kò sí islam tí ọ̀la láàfíà àmọ́ gbogbo yẹn náà ní ma pọ́wọ́n sí islam islam tẹ́lẹ̀ omi ń ṣe kìí ṣe islam yìí tá nábì mú wá èyí ni islam tí ọ̀la láàfíà islam yìí tá nábì mú wá òun náà ni salmanu wá káàkiri ó sì padà rí káwa náà ká fi káwa náà ká mú lọ́kùnkúndùn ká gbà pé ẹ̀sìn ọlọ́run táǹpé ní islam kò gbọ́dọ̀ bọ́ fún wa títí táàfin lọ lè jẹ́ pé ọlọ́run gbogbo tí ó bá dí ẹ̀sìn náà lọ́wọ́ táàfin nírin ìsìn bọ́lọ̀ ń ṣe fẹ́ kápá ti sẹ́gbẹ́ kan oṣù kíkan náà tóbi tó lẹ́mi wa nítorí pé ọlọ́run ọba aláwọ̀ tó sọ fún nínú Qur'an ní Karim ba'da a'udhu billahi minash shaitanir rajim. وما خلقت الجن والإنس إلا ليعبدون ọlọ́run ọba ni tí mo dá yín fún òun náà ni kẹ wá sìn mí ọlọ́run ní tí wọ́n dá ọ fún nù nítorí wá sí láyé gan ìsìláàmù la wá sí láyé ó sì tún wọn làmú alẹ́ ń bò mí oníyà ayyuhal ladhina amanu ọlọ́run lẹ́yìn tẹ́ nígbàgbọ́ ittaqullaha haqqa tuqati ẹ bẹ̀rù ọlọ́run ولا تموتن إلا وأنتم مسلمون ẹ gbọ́dọ̀ kú àfi kẹ́ ẹ kú sínú islam ọlọ́run àbíọ́ islam tọ́lọ́run rí fáàsì ń bí òun náà ni islam tá ànábì mú wa ọlọ́mọṣà jẹ́ òye wa tọ́ba yé wa kọ́lọ́n jẹ́ alẹ́ ṣe tábà wá ṣe kọ́lọ́mọṣà ìgbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa. kana salman rọ̀dí allahu anhu farisiyan wakana yaskunu inda abi afáwa salman ọlọ́nkọba yọnusi wọ́n jẹ́ ọmọ faris ibẹ̀ ní iran lẹ́nu wakana yaskunu inda abi ọ̀dọ̀ bàbá wọn ni wọ́n ń gbé wa abúhu yuhibbuhu hubban shadida àwọn fẹ́sìn wọ́n ní Salman Farisi òun ní rojọ́ yìí fún Abdullahi ibn Abbas radiyallahu anhuma jami'a ike baba mi ó fẹ́ràn mi púpọ̀ wa abuhu umdatul qarya wọ́n ní bàbá rẹ̀ kìí ṣe èèyàn kékeré nílùú wọn orúkọ ìlú wọn ni wọ́n pè ní jayi jim ya pẹ̀lú shadda orúkọ abúlé wọn bàbá rẹ̀ wá jẹ́ èèkàn nínú ìlú ọ̀wà tájìrù kẹbìrì ọdí olówó tí ń ṣe òwò tó wù sí ń bẹ lọ́wọ́ dáadáa ilé olówó ní Salman ló ti jáde wàlá yorùsílùhù kharij albayti li annahu yuqidu an-nara da'ima dhanna minhum anna an-nara idha tafat takhrubu dunya wọ́n ní bàbá rẹ̀ kìí ran jáde torí pé wọ́n ní òòsà kan tí wọ́n ń bọ nínú ilé wọn òòsà náà òun náà ni iná iná tá a wí bàbá rẹ̀ wá sọ fún pé Salman jòkó ti náì kọ́ ọ máa fẹ́ kọ́ ọ máa kó torí pé iná yìí lọ́lọ́run ọba wa èrò wọn tí wọ́n fi fi Salman sí ìdí àrò wípé kọ́ máa kóná òun náà ni pé wọ́n gbàgbọ́ wípé tí iná yìí bá ti kú ilé ayé ó parẹ́ nítorí pé tí ó bá ti ṣe ọlọ́run ọba nínú ilé ayé mọ́ ilé ayé ó sì parẹ́ látara bẹ́ẹ̀ wọ́n wá ń kó náà ìjọjọjúmọ́ baba Salman wá fi Salman sí ìdí ọlọ́run ọba tiwọn kálukú náà ló nírú ẹ̀ ńlẹ́ o kọ́lọ́mọ́jà sọnù o kéèyàn ọmọ wádìí pé ọba wo ló dáná kọjọ pé iná lè yọ ọmọ pè ní ọlọ́run lẹ́yìn islam gbogbo ẹ̀sìn tó kù ìtọ́lọ́run dá ni wọ́n ń sìn ẹ̀yẹ ẹ̀dẹ́tì níjọ wọn bá ń pọ̀fọ̀ wọn nínú ilé ìgbàlẹ̀ wọn ẹ̀gbọ́n tí wọ́n máa wí ẹ̀ máa gbọ́ àwọn tí wọ́n máa jáde lẹ́nu wọn. bẹ́ẹ̀ bá rí àwọn tí wọ́n láwọn ń pàtẹ́wọ́ ẹ̀ ẹ̀ ní gbórúkọ ọlọ́run orúkọ tọ́lọ́run dá lẹ́ẹ̀ma ṣe kíni lẹ́ẹ̀ma gbọ́ lẹ́nu wọn wọn ò sí lójú ọ̀nà kọ́lọ́ ni pè wọ́n sójú ọ̀nà padà. وكانوا على الديانة المجوسية. wọ́n بابا ẹ̀rí سلمان الفارسي salman alfarisi àtàwọn ẹbí wọn gbogbo wọn abọ́ná ni wọn iná ni wọ́n ń bọ wọ́n sì gbà pé iná ó tóbi kò sí ní tí iná máa ń kọlù tí ò ní destroy a jẹ́ pé iná yẹn gbọ́dọ̀ jọlọ àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó dáná làwa ń ṣe kínní ni làwa ń sìn arsalahu abuhu yawman liyutabi albinaa fil mazraa wọ́n ní bàbá rẹ̀ yìí olówó ńlá ni ó ní ọgbà oko ńlá kan ní wọ́n ń bíìdì ilé ń kọ́lé sí nínú ọgbà yẹn tí wọ́n ti máa ṣe fàájì tí wọ́n ti máa sùn tí wọ́n ti máa yanjú àwọn nǹkan tí wọ́n ń gbìn. bi kanisatin fa arsala abuhu yawman mazra ran ipe salman lo si oko mi kì í sì ránṣẹ́ ọkàn wùjọ́ náà ni pé lẹ́nìí o ah ìyìn nílé lọ sí oko ìwọ ni kò wá lóko ìyìn kọ́lé kan bẹ̀ máa lè bá mi wo àwọn tí wọ́n máa lé ń kọ́ bá ń darí ẹ̀. فمر بكنيسة فسمع طريقة تعبدهم فأعجب بها wọ́n ní Salman Al-Farisi radiyallahu anhu iná ni wọ́n bọ́ ń gbà náà náà bá kọjá lẹ́gbẹ̀ẹ́ ilé ìjọsìn chọ́ọ̀chì kan wọ́n bá gbọ́ ohùn àti ọ̀nà tí wọ́n ń gbà sin Ọlọ́run ọba ń bẹ̀ wọ́n sì ń pàtẹ́wọ́ ni wọ́n sàn jó gbogbo ẹ̀ ah, wàdákàlà aleihim salman àfàwà salman bá wọlé wàsà alahuma hadhihi diyana ó ní irú ẹ̀sìn wo lèyí tẹ̀yìn tí ń ṣe kíni tẹ̀ ń ṣe yìí kọ́ọ̀lù anasaraniya wọ́n ní ẹ̀sìn nasaraniya ni wàjálasa iléhìn fasa alahun min ayina jẹ́ hada di ọ wá bí wọ́n pé ẹ̀sìn yìí tẹ̀ ń sìn níbo ló ti wá faqalu lahu min ash wọ́n wá sọ fún pé àti ṣáàmù ni wọ́n ti mú ẹ̀sìn yìí wá o fata akhara indahum hatta taghriba shams ọwá jòkó tí wọn wọn jọ ṣe ìjọsìn títí tí ilẹ̀ fi sùn kọ lọ síbi tí wọ́n ràn wọn ò bó ṣe rí wọn tí wọ́n ṣẹ̀sìn lọ́wọ́ òpè à ah, eléyìí yóò tún dáa ju iná lọ kájòkó ti kí ni wọ́n máa ta nílà ká sì máa gbọ́ ọlọ́run ọba tó fẹ́ràn wa táwa náà fẹ́ràn ọlọ́run ọba òṣìṣẹ́ fọwọ́ kàn ọlọ́mọsọ̀wánú ìpàdépọ̀lọpọ̀ mùsùlùmí lé nínà tó náà tó gbé ìtẹ́kalẹ̀ ó wà tó kándù pupa sí ẹgbẹ̀ẹ̀gbẹ́ rẹ̀ wọ́n bóyá Latif ya Jabbar kí ni ń sin jama àbọ̀nà lòun àmọ́kọ́mà náà kàlí ló sékìnì ni lòun pè kí ni gbàgbọ́ rẹ̀ pẹ̀lú náà tó ta yí ká ara kò sínú Islam falamma wasala ila albayti akhbara aba bima faqala lahu àdínú lẹ́tẹ̀rà ayétuhu ahsanu min dinina bó ṣe délé lọ́wọ́ ilẹ̀ sún lọ́ba ṣàlàyé gbogbo ìrìn àjò rẹ̀ fún bàbá ẹ̀ ó ní ẹ̀sìn tí mo rí lé ní ọ̀dọ̀ wọn ni mo wà ó ọ́ dáa ju èyí tà ń ṣe yìí lọ wa qayyadahu abuhu bisalasila min hadid bàbá rẹ̀ bá ní wọ́tọ́ fẹ́ fi òòṣà àdílé lẹ̀ yìí ọ́ dànkanrú ọ̀ wà tún jáde má nínú lẹ́yìn bàbá rẹ̀ wá lọ lè wá àwọn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ chain tó nípa bí ọwọ́ èèyàn kọ́ wá so ma lẹ́sẹ̀ ọ̀tá ń kókó síbẹ̀ ibẹ̀ ni wọ́n ti ń fún lóúnjẹ àárọ̀ ibẹ̀ ni wọ́n ti fún lóúnjẹ ọ̀sán ibẹ̀ ni wọ́n ti fún lóúnjẹ alẹ́ àmọ́ Salimanu gbà pé iná yìí kìí ṣe ọlọ́run فأرسل سلمان إلى أصحاب الكنيسة أن يخبروه إذا وصلت القافلة من الشام عن طريق الخدم أو wá sọ مودو ọ̀kan náà àwọn chọ́ọ̀chì báyìí lọ́nà oko àwọn yóò bá alàgbà kan báyìí ń bẹ àtàwọn tó ń ṣèjọsìn ń bẹ kó sọ fún wọn yìí pé gbogbo ìgbà tí àwọn ẹlẹ́sìn nasaraniya tí wọ́n bá wá láti sham kán dákun kán jẹ́ kó wọ́n mọ̀ o ó wù òun fẹ́ fìlú lẹ̀ òun lè bá wọn lọ sí sham láti mójútó ẹ̀sìn nasaraniya yìí torí òun tún bẹ́tà ju ẹ̀sìn abọ́ná lọ. فلما جاءت القافلة أخبروه خفية وحل العقدة وترك البلد مع القافلة إلى الشام láwọn tó ń bá ránṣẹ́ sí ọ̀ràn mọ́dọ̀ sí wọ́n náà wọ́n ara ṣáàmù ti wá o wọ́n sì wá sí ìlú jai wọ́n ti dé o ó ní wọ́n ti dé ọwọ́ wa gbogbo ọgbọ́n títí tó fi tú sẹ́kẹ́sẹ́kẹ́ yìí lẹ́sẹ̀ ara rẹ̀ ló bá jáde ńlẹ̀ jàmáà kí ló ti Salmanu jáde ta ni ń wá jama ń wá al-Islam ń wá ẹ̀sìn ẹ̀sìn àlàáfíà ni ń wá lọ́ba lọ́lẹ̀ bá àwọn tí wọ́n wá láti Sham falamma wasala Shama sa'ala anil kanisati fawajadaha wa makasa ma'a kisisiha waqtan tawila nígbò dé Sham lónìí ẹ dákun ṣe ibi ní ilé ìjọsìn ṣe òkè wọn ní branch ní ìlú wọn nígbà wo wá sáàmù tó kọta yẹn tọ ọwá jòkó ń bẹ̀ nígbà wọn ṣe ìjọsìn ń bẹ̀ bàbá alàgbà tó wà ń bẹ̀ wọ́n jọ ń ṣe ìjọsìn. ọ̀kan àlẹ́ kẹsíṣu kàdáàbà من عادته يشجع الناس في الصدقات للفقراء والمساكين والأرملة والمحتاجين ولكن يجمع ولكن يجمع المال ويدخرها بدون أن يعطي المستحقين ẹ wá rí bàbá alágbáyé Salman wá ń wò wípé jojoojúmọ́ ní ma sọ fáwọn èèyàn pé ẹtọ rẹ ẹtọ rẹ àwọn tálíkà ń bẹ lágbègbè wa bẹ́ẹ̀ làwọn olùsí ń bẹ nílé ìjọsìn àwọn opó tọkọ wọn ti lọ wọn pọ̀ rẹpẹtẹ láwùjọ gbogbo àwọn tí wọn níṣẹ́ lọ́wọ́ wọn ń bẹ láwùjọ àwọn tí bí ń pa ọba pásítọ̀ yìí tó ti wá dùnnú tán tó sọ̀rọ̀ yìí tán àwọn aráàlú àwọn aráàlú ìjọsìn wọn wá dá owó ńláńlá fún wọn kò góòdì ńláńlá wọn kò fún un àmọ́ bá bá ti kó fún tán ó níbi kan tí máa ń lọ lè kó sí nínú àpò yóò wá rí mọ́lẹ̀ wa Salmanu ya'lamu dhalik afa wa Salman tí wọ́n bá ti dájọ́ tán yóò kàn rí bàbá tó páàkì ah sójì sí ọlọ́run náà sì lélẹ̀ ó sì páàkì gbogbo sàrà gbogbo góòdì àtọwọ́ ó lè tọ́jú ẹ̀ ń yọ ọ́ná ah eléyìí ò gbọ́dọ̀ jẹ́ òjíṣẹ́ ọlọ́run ẹ̀sìn tí lẹ́yìn sìn ẹ̀sìn kìí ṣẹ̀sìn fọ́dà ẹ̀sìn fẹ́ẹ̀kì ní ọ̀fẹ́ jẹ́ falamma matal kisir nígbà tí bàbá alàgbà yìí kú dafanu gbogbo àwọn ará church wọn gbé wọn lọ lè rí ìbọlẹ wàlámù yusharikum fi janazati salman wọn ní àfàwà salman ò débi wọn ti ń kí ìbọlẹ wọn wá ń pè á ṣe bí ara ilé ìjọsìn bí ni ìwọ náà kí ló wá dé tọ́ wá wá síbi àti ń bo bàbá alàgbà wa mọ́lẹ̀ wọn ní salman ní là òun ò jẹ́ débẹ̀ láyé wàhálà alikisi rọ́jùlùsù sẹ́ẹ̀rí ẹni alágbàtẹ́ ní ti ìbọn lẹ́ni èèyàn bú ni o kì í sẹ́ni ọlọ́run wàkílà máa dáhádà sálà wọ́n ní kí ló ṣẹlẹ̀ qala Salmanu yajma'u al-mala mina an-nas wa la yu'ti al-mahrumin wa qad dafana adh-dhahaba fi makanin fi makanin fi baytihi wa fattashuhu wa wajadu anwa'an min adh-dhahabi nabani Salman ọ̀rọ̀ tó ń sọ yìí fẹ́ lójú kárìn ó ní sẹ́yìn rí bó ṣe wáyé gbogbo góòdì tẹ̀ǹda owó tẹ̀ǹda kìí fẹ́ nìkan kan òun yín máa tọ́jú ẹni o kọ́dà ibi tí ó rì mọ́ ẹ̀ka lókè fi hàn yín ó sì mú lọ ó mú wọn lọ ẹ̀gbẹ́ kan nínú yàrá ẹ̀ abílẹ̀ àgbàlá rẹ̀ ọ̀fà tashohu nẹ́bà tù ọwọ́ jẹ́dù àníwá amílẹ̀ zahabi nẹ́bà rí góòdì àti bí ogún ọdún ọgbọ̀n ọdún àwọn góòdì ọdún mẹ́ta ọdún mẹ́rin tí wọ́n ti dá fún bàbá alágbàáyé kọ́dà kálukú ọ̀dá góòdì títí ẹ̀ mà nígbà tẹ́ ló dùn tán tí wọ́n kó fún pétọ́ eléyìí ẹ fi numi kó lójú àwọn okó ẹ fi sànú àwọn ọmọ òrukàn ẹ fi sànú àwọn àtẹwọ́gbọ́ rẹ kálukú wọn pé a ah, ríngì mi ni ìyẹn ríngì mi ni chain tí mo fi sọ́run tí mo filẹ̀ sílé ìjọsìn torí àwọn tí ò ní nì nígbà kálukú wá rí pé a ah, òótọ́ ni Salmanu sọ wọn ni wàá kharajuhu min al-qabr ní abá wúsàárì rẹ̀ wọ́n wò wọ́n wá fa jáde ńbẹ́ wọ́n wá fi ṣàgbélébù wọ́n kàn mọ́gi wọ́n fi yẹ̀yẹ́ rẹ̀ kí gbogbo àwọn alàgbà tó kù nílùú kí wọ́n lè kọ́gbọ́n ìgbé tán bá fúnni lówó àmánà àmọ́ kò fáwọn tó ṣe kíní àwọn tó ní ni ihanatan lahu ala khiyanati wọ́n fi yẹ̀yẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó náà ti ṣe jàǹbá fún àwọn aráàlú ọlọ́run sì ti sọnù kùránì fún wa bàdà àwọn tó bí lẹ́hìn ṣe tán rọjí ọlọ́run bá ní yá ayuwal ladhina amanu yóò olùgbàgbọ́ òdodo inna kathiran minal ahbari war ruhbani la yaquluna amwalan nasi bil batil ọlọ́run bá ní sẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn agbélésin lọ́hùn àwọn ahbari war ruhbani àtàwọn yahudi àtàwọn nasara ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ ọmọ màwọn ó lè níwọ̀n La ya kuluna náà sì bìlẹ̀ bọ́ọ̀tì wọ́n máa ń jẹ owó àwọn èèyàn mọ́lẹ̀pẹ̀ lọ́nà àìtọ́ ni ó ń jìbìtì ni wọ́n wọ́n sì lu jìbìtì náà dìísẹ́ àbí wọn lọ eh, jìbìtì continue sí sọ́tò tauba aya thirty four waqala salman dulluni ila kisisin akhar fi sham salman tọ́ nígbà tí wàá kú náà á kú omi náà nù èmi ń wẹ́sìn òdodo káàkiri ẹ tọ́ mi sọ́nà ibi tí tuntun rí ẹlòmíì tí ó máa ṣàlàyé ẹ̀sìn fún mi torí ẹ̀sìn jẹ mí lógún famakata máa hu wákàtà famat wọn bá tún náwó ọ̀dọ̀ alàgbà mi fún ó tún lọ́bẹ̀ ẹ̀sìn islam ẹ̀sìn ẹ̀sìn ní salimanu wákàkì kálàgbà tó wà lọ́dọ̀ rẹ̀ tó jẹ́ ọba pásítọ̀ yìí kó tó di pé òun náà kú kọ́ọ̀lá salimanu ní àwùsọ́ ní bìkì sísìn àkàtà lòun náà bá tún sọ fún mi pé tó ẹ̀mí fẹ́ bọ́ ni alàgbà kan tún bẹ ní Mosul Mosul yẹn Iraq láti Sham bó ṣe jìnnà tó Salman tún wá rìn lọ Mosul ní Iraq famakasama ahu wakitan famat ó tún lásìkò tó pẹ́ lọ́dọ̀ yẹn bàbá pásítọ̀ náà òun náà tún kú kó tó kú Salman tún sọ fún pé àníṣe ẹ̀mí fẹ́ bọ́ ni mo fẹ́ sẹ̀sìn ẹ tún tọ́ka bàbá alàgbà mi fún mi kọ́ọ̀lù àwùsọ́ ni bìkì sísè ní àkàrà fi ọmọríyà ìṣàm ẹ̀rí tòun bá tún ní sórí ìrìnrìn òtí ìpín alágbàdé mi mà tó lè rẹ́sìn sìn lọ́dọ̀ rẹ̀ ọmọríyà lọ́wà ní ṣáàmù tó ti kú tẹ́lẹ̀ ọba jama èyí ogun forty minutes bí Abuja sí Èkó ń bì ní wọ́n bá tún rìn lọ padà lọ sí sam ní amoriya famakasa ma ohu wakitan wọ́n pẹ́ ń bẹ̀ náà wọ́n jọ ń sẹ́sẹ̀ wakana yutajiru wala hu baqaratun wa ganam wọ́n ní lásìkò tó wà ní amoriya yìí àfàwà salman wọ́n ní máa ń ṣe òwò tí wọ́n bá ṣe ìjọsìn tán yóò lọ àárín ọjà yóò lè ra àwọn kankan ní santa kankan títí tó fi ní odidi màálù kan àti ewúrẹ́ kan kíni wọ́n ní Salmanu ṣe yìí jẹ́mọ́ kíni wọ́n ní ṣe wọ́n lọ́jọ́ kọ́lé tọ́ tábà ń pè é ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣẹ́rí pé ara wọn ta fi jọ téèyàn bá ṣiṣẹ́ kí ni ọmọ ṣe yọ ọmọ ṣe bára kọ́lọ́mọṣẹ́ sọ níbẹ̀. اتركوه ايه اتركوه هذا خير هذا خير alhamdulillah ẹ̀yọ́ mayami tí màmá tàlẹ́kẹ̀sì àwọn pásítọ̀ tó wà ní àmúríyà lòun náà bá tó gbẹ̀mí mi ẹ̀wọ̀ yẹ ọdún tí salimanu tó ti lò látara pé ń wọ òdodo káàkiri wọ àwòsàn àwò kọ́bílẹ̀ wà fáti bí kìsì sí fi nà sí ibi alẹ́ iraq nìyẹn bá tún sọ fún pé èmi fẹ́ bọ́ ni o salimanu àwọn alàgbò tọ́ tí mo mọ̀ tán kù lérí ilẹ̀ ayé tó lè bá jòkó òun náà ní kọ́ padà sí iraq ní nà sí ibi nasibin àdúgbò kan ní iraq ó tún padà sí iraq again wàkùbẹ́lẹ̀ wafatil qissis al-alim as-salih àwọn àlùfáà wa wọ́n ní bàbá alàgbà ilé òun wá jẹ́ èèyàn dáadáa tó dúró lérí ojú ọ̀nà anabi isa aleyhi salatu wa salam nígbà tẹ́mi rẹ̀ fẹ́ bọ́ salman wa ni awsini bima na azahabu ilé dáadáa tí mo rí lọ́dọ̀ rẹ̀ yìí tó ń tọ́ mi sọ́nà ọ̀dọ̀ ta ni mo tó lè lọ tí ahadan rẹ́ sínsìn qala ma a'lamu ahadan bidini ibrahim wala na mata yakhruj èmi ọ̀rẹ́ nìkan lérí ilẹ̀ ọlọ́run tí mo ní kọ́ lọ lè bá mọ́ nínú àwọn alàgbà àfi kó ṣe sùúrù tí òjíṣẹ́ kan fi dé òjíṣẹ́ yẹn òun ni ó mú ẹ̀sìn ànábì ibrahim wa ọ wá ṣe sùúrù tó fi dé òun nìkan mo lè fọ́n garanti lérí ẹ̀ gẹ́gẹ́ bí ta kà nínú ìwé ẹ̀sìn wa ipe òjíṣẹ́ yẹn ń bọ̀ òun nìkan náà ni kò sì dúró dè ọ̀dọ̀ àwọn alárúbáwá ni ó sì ti jáde wa akhbara bi alamati nubuwati allati la takhfa ó wá ṣàlàyé fún afa Salman wípé ìrànlọ́wọ́ tí ń ṣe fún ọ ni pé gẹ́gẹ́ bí n tó wà ní àkọọ́lẹ̀ tíra wa òun náà ni pé bó ṣe dá àmọ̀ bá wá dé òun náà ni pé alákọ̀ọ́kọ́ àwọn àmì tó fi mọ̀ pé ó ní ta ni bàbá alàgbà yìí ń rí fáàsì anabiwa muhammad sallallahu alayhi wa sallam torí ó wà nínú tírà wọn yá ti mímbádi mímbádi mímbádi ismuhu ahmad ọlọ́wọ́n bá ti sọ bẹ́ẹ̀ pé a ti sọ sínú tírà wọn pé ń bọ̀ wá orúkọ rẹ̀ sí ní ahmad ó wá fún láwọn àmì tí ó fi mà wípé anabi tó ń sọ náà ni alákọ̀ọ́kọ́ àmì ó ní yohajiru ila ardi dati nakhd hiya almadina wa hiya almadina ẹni yìí wọ́n lè kúrò nílùú abínibí ẹ̀ wọ́n lè kúrò nílùú tá a ti bí yóò wá ṣe ìjìra lọ sí ìlú kan tí igi ọ̀pẹ tó pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ igi ọ̀pẹ sì pọ̀ Madina jama àmì alákọ̀ọ́kọ́ nù àmì ẹlẹ́ẹ̀kejì la yaqbalu sadaqa la yaqbalu sadaqa àmì tó fi mọ̀ òun ni pé tó bá ti rí tó bá ti gbé sàárà lọ́sọ́dọ̀ rẹ̀ sàárà òun náà ni ìta fi béèrè oore àbí ìta fi lé aburú jìnnà nínú owó àbí ti dúkìá ta fún tálíkà sórí tó bá fẹ́ lé aburú jìnnà ó máa ṣe sàárà tó bá fẹ́ rí jẹ́ kó rí ó wá sọ́dọ̀ rẹ̀ ó máa sàárà àníyàn tó da sí òfin súnmọ́ ọba kọ́lọ́ lè ṣe kankan fún ọ ìtàn sàárà àmẹ́nìkankan ò níyàn fún ọ òun ló mú tó wù lọ́fẹ̀ẹ́ ni tí owó lásìkò tí owó. ànábì òun ọ̀wá ní gba sàrà nítorí àṣẹ sàrà léèwọ̀ fún ànábì àtàwọn aráalé ẹ̀ ànábì gba sàrà. àmì ẹlẹ́ẹ̀kẹta yaqbalu al-hadiyya ẹni yẹn yín máa ń gba ẹ̀bùn ẹ̀bùn ní tí èèyàn bùn pé mo bùn gẹ́gẹ́ bí pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn àmì bayna mankibayhi khatamun nubuwwah bayna mankibai khatamun nubuwa nínú àwọn àmì tó jẹ́ lẹ́ẹ̀kẹrin tó rí lára rẹ̀ òun náà ni pé ní èjìká rẹ̀ ń bí léjìká ń bí ọlọ́run ọba fi stamp kan síbẹ̀ la ilaha illallah stamp yìí khatamun nubuwa àmì yẹn ni àmì ànábì tó gbẹ̀yìn tí ò sí ànábì míì lẹ́yìn rẹ̀ mọ́ ń bẹ léjìká ànábì báyìí ó di mélòó jama ó di mẹ́rin famatal kisses bàbá alàgbà yìí bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ yìí tán fún Salman lẹ́mí rẹ̀ bá bọ́ lọ́ba kò láyé òun ni alàgbà ẹlẹ́ẹ̀kẹfà jama afa Salman kìíní wákàkì jama ìwọ náà máa wó dodo ká ni ọ máa wó dodo ká ni irọ́ ló wà ni tẹ́nìkan bá ní máa bọ̀ ẹ̀ máa bọ̀ mọ́ fẹ́ sànú yín ọ fẹ́ kó bá ọ ni ìwọ lọ́wọ́ wá òdodo yìí tó fi ródodo tọ́ba ti ródodo ẹnìkan nítan jẹ mọ́ kí ló dodo náà ó náà ní islam islam sahih ọwọ́jáde salman qafilatan nígbà tí bàbá yìí kú tán salman bá rí àwọn gúrùpù kan salman ó rí àwọn gúrùpù kan àwọn gúrùpù táwí àwọn náà ní ikọ̀ táwọn yẹn tí wọ́n ń lọ ibì kan salman wá ní ẹ̀dá kùmùlẹ̀ yìí ń lọ wọ́n ní báyìí làwọn ń lọ ẹ̀yin ń kọ́ níbo lẹ́yìn ń lọ wọ́n ní báyìí làwọn ń lọ níbo lẹ́yìn náà ń lọ wọ́n láwọn ń lọ jaziratul arab àwọn ń lọ oríkùsù lẹ̀ lárúbáwá ah ilẹ̀ larubawa tí wọ́n ń sọ àrọ̀bíyà nítorí pé lárúbáwá káwọn ń sọ ń lu wọn àwọn lédè tí wọn lọ́tọ̀ ó ní ẹ̀ ń lọ sí ilẹ̀ lárúbáwá ẹ̀yin yìí ni mo fẹ́ bá rìn ilẹ̀ lárúbáwá lèmi náà ń lọ torí ìwọ̀n nǹkan lọ lẹ̀ lárúbáwá torí bàbá alàgbà yẹn tó sọ fún pé ilẹ̀ arabu ni anabi wọn ti ṣe kínní ni ó ti jáde qala atwasiluni ila jazirat al-arab wa utikum baqaratan wa ganama ó ní ẹ̀dá kù mo fẹ́ kẹ́ ẹ̀dùn mẹ́rù ẹ̀dí mi náà bá yín gun ọkọ̀ yìí kájọ máa lọ ọkọ̀ ojú omi ni àbí àwọn tí wọ́n ń lọ papọ̀ bóyá wọ́n gun ẹṣin Allahu a'lam al-ilmu indallah wọ́n mi náà bá yín rìn papọ̀ pẹ̀lú kí n fún yín ní màálù tó wà lọ́wọ́ mi yìí sì fún yín lágbo yìí mo bùn yín kó máa jẹ́ ẹ̀bùn fún yín kó tó wá jẹ́ bí ìsanwó ọ̀yà lérí pé ẹ fẹ́ mú mi máa ilẹ̀ Lárúbáwá kí ni wàá lọlẹ̀ Lárúbáwá jama al-Islam as-sahih ó sì gbé màálù lé wọn lọ́wọ́ àwọn tá a wí wọ́n ta màálù ó fún wọn lágbo wọ́n ta gbò ó ní gbogbo dúkìá yìí tó bá lùsẹ̀ kò sèmínì kankan kí n sáré ní tí ń sèkínni ní ti ń wá fọwọ́fọ́kù akhatu salman falamma wasalu khaybara min almadina khanuhu wa qalu linnas hada abdun mamluk nuridu bay'ahu a'udhu billahi minash shaitani rajim abagbelẹ́yìn nígbà tí wọ́n dé khaibar khaibar yìí ó súnmọ́ madina one hundred and sixty kilometres ní khaibar sí madina nígbà wọ́n débẹ̀ wọ́n sọ̀kalẹ̀ àwọn tí wọ́n bẹ ní àárín ìlú àbáwọn tí wọ́n bẹ láàrin ọjà abẹ nàbà mú Salmanu Salmanu wá wá wá ń bí ìlú oríkùsùn ilẹ̀ lárúbá tọ́lọ́hún ṣe kínni tọ́lọ́hún bọ̀ náà ni o àmọ́ dúró náà dúró à ń bọ̀ nàbà lò lè mú àwọn tí wọ́n máa ra ẹrú nàbà ni ẹwà ẹwà ẹrú kan bẹ ń bí èló lẹ́ra àwọn ló dúró lọ́kàn la ilaha illallah nàbà nà how much is it. Salmanu ní lastu abdan èmi yẹn sẹ́rù ní ẹ̀ má dá lóhùn à ń mú bọ̀ láti lókè Allahu akbar lẹ́yìn tẹ́tí gba màálù tẹ́ gbàgbó ọba tó gba Salmanu gangan fún ara rẹ̀ Allahu akbar bó ṣe bọ́ sóko ẹrú nù jama ìrìn àjò rẹ̀ ó débi ọlọ́run fẹ́ kó dé láyé rẹ̀ ó sọgbọ́n tó fẹ́ dà sí ajé ò lè dá dó oṣó ò lè dá kan ò lè dá dó ìtọ́lọ̀mbá ló ṣe láyé ó sì kò tó kù láyé tí nǹkan kò ní dádú kọ́lọ̀ mọ́sá àjá ní dáadáa sí wọ́kọ́lá anahor ó lè mi ẹsẹ̀ rú ọmọlábí ni mí bàbá mi ìlú báyìí ni kódà olówó ńlá ni olówó ńlá ni fa akhadul mal làwọn bá ní ẹ má dà lóhùn yín wí wọ́nranwọ́nran ni ẹ kó wá ti yín ẹjú sẹ́kẹsẹ́kẹ sí lẹ́sẹ̀ ẹ bá gbowó làwọn tọ̀wọ́n bá lọ làwọn tó sanwó bá ń fa Salmanu lọ aláwọ̀sánù kí ni Salmanu wá jẹmọ́ tó tún kó sọ́wọ́ wàhálà alìsìláàmù as-sahih wàbàáhù lil yahudi wàláhì yahudi lọ́ra yahudi òun lọ́ra Salman wàdáhàbù bíhì ìjìbáran náà mú lọ sí ìlú wọn Salman bá bọ́ sí oko ẹrú òun dẹni tọ́jẹ́ pé wọ́n fi ń roko pé wọ́n gbèsè fún pé láti bí síbí ọ̀gbọ̀dọ̀ mọ́ parí ẹ̀ kí ló tó sùn gbogbo àwọn ọ̀pẹ yìí àwọn ẹ̀yìn tó wà lérí ẹ̀ kò gbọ́dọ̀ mọ́kànnù báskẹ́ẹ̀tì kò sì rú wálé ọwọ́ wà lórí kọ̀ mọ̀nà lé gbólóhùn ọ̀sán náà kọ̀ mọ̀nà lé yóò tún lọ lè bọ́ sọ́wọ́ ẹrú mi lọ́bàá fẹ̀ kan kúkú ṣe sùúrù lọ́dọ̀ Yahudi tawi Yahudi nígbà tó fi Salimanu ṣiṣẹ́ rẹpẹtẹ tó sùn tán ọ̀nkù rẹ̀ kan ọwá kí ọ̀nkù yahudi ọwá kí láti ló wọn lọ́ba sọ fún ọ̀nkù yìí pé ọ̀nkù mi ọ̀nkù yẹn òun wá láti Madina láti bolo ti wáyé láti Madina. lọ́ba ta fún wípé ọ̀gbọ́ sọ́ra ọmọ yìí ó lè ṣiṣẹ́ gan-an hard yóò roko fún ọ Salmanu pé adákun kí làwọn àwọn wákà kíkí ibo la tó wá kọrùn bọ́ yìí Allahu akbar tuma bá ahu aliyahudi libun amihi aliyahudi asakin fil madina madina ló ń gbé labani tọ arákùnrin Salman ó ti yá o mo ti tà ó fún àbúrò mi wọn lè bá yí mẹ àbúrò tó ta fún àti madina ló ń ti wá lòun bá mú lọ Madina ń lọ bí akọ àbíkọ lọ ibi akọ fún ń lọ bẹ wẹ́rẹ́wẹ́rẹ́ àbí ọlọ wọn náà débi lọ́nà pẹ̀lú yọ̀ǹda lọ ọlágbára ọlọ́run bá wa nígbà wọn dé Madina Salman ó tẹ̀lé Yahudi lẹ́yìn tọ́lá àwọn Yahudi wà Madina tá ànábì bá wọn Madina ànábì ò sì lé wọn bọ̀tọ̀ wọn jọ sọ̀rọ̀ pẹ̀tọ̀ ẹ má di wa lọ́wọ́ kálukú ọmọ ṣe tiẹ̀ nígbà wọn á gbá bọ̀dẹ̀ fún wa lé wọn kò ní Madina sẹ́rí àwọn Yahudi wọ́n pọ̀ nbẹ̀ gan nínú wọn ni ẹni tá à ń sọ yìí bí wọ́n ṣe wọ̀ lomọ̀dínà báyìí Salmanu kan rí igi ọ̀pẹ rẹpẹtẹ ipe hàn hadhihi al-alamatul ula ó ní adébíyà ń lọ àkọ́kọ́ àmì tí wọ́n ní rí òun náà ní igi ọ̀pẹ inú rẹ̀ wá ń dùn gbogbo iṣẹ́ tí wọ́n fi ń ṣe lóko gbogbo iṣẹ́ tí wọ́n fi ń ṣe lóko wàláhì kò dùn mọ́ ìpè ànígi ọ̀pẹ nì lẹ́pẹ́tẹ́ yìí ìní ń ṣe dùá Allahumma idini ila siratil mustaqim Allahumma idini ọlọ́run fi mímọ̀nà fi mímọ̀nà gbogbo àdúrà tó ń ṣe látijọ́ wọn ti bí ọ pé kọ́lọ́run fi ọmọ nà súnà ni ìmọ̀nà tó ń wá lẹ́yìn súnà tá à ń ṣe yìí rí burúkú kọ́lọ́ mọ̀ jábá wọn ṣe àwọn táwọn ti ń ṣe nǹkan mìíràn kọ́lọ́ mọ̀ yí wọn padà bẹ́ẹ̀ bá ti dé ibi súnà ó ti dé bọ́ sọ àlékún yín má lọ́ọ́ máa tọrọ ó sì máa bẹ̀rẹ̀ ọ̀kọ́lọ́ ọmọdé alápàdà sí ibú tó fi kó mẹ́ torí bẹ́ẹ̀ ni fọkànbalẹ̀ wa. wọ́n má kàtà fẹ́lẹ́ madina látàtà aṣara sana ọ wá ṣiṣẹ́ ẹrú lọ́dọ̀ ẹni ní madina lọ́dún mẹ́ta lágbàkó ya amalu shaq tátàlì yahudi àwọn afáwa wọ́n ní ṣiṣẹ́ tó ní agba iṣẹ́ tí màálù àti erin erin máa ń ṣe tàǹkù ẹrú ni wọ́n ní wọ́n wà ní ọ̀yá igi ọ̀pẹ yìí láti bí díbí ọ̀yá magun masengun náà wọ́n ká àwọn ẹ̀yìn bọ́ọ̀lẹ̀ yóò sì máa tó yóò máa di tó bá ká gbogbo ẹ̀ tán fún rẹ̀ ní o tún gbé lọ́kọ̀ọ̀kan náà máa gbé lọ ọjà èyí tó bá gbé lọ ilé nínú stọ́ọ̀ yóò gbé lọ bẹ̀. kí ni salmanu wájàmá alislamu asahi ọlọmọsàjáwa náà rí òfin yahoo mímínà ayé níbo òdìjọ́ kan kánà salimanu yashtagilu ala shajarati nakhal wa sayyiduhu tahta shajarati wa ja'ahu ibnu ammihi qa'ila قاتل الله بني قيلة الأوس والخزرج يزعمون أن الرجل الذي جاء نبي wọ́n níjọ́ kan Salman ń bẹ lóko pẹ̀lú Yahudi ó wà lókè ọ̀gá rẹ̀ bẹ́ ń sàlẹ̀ Salman wá ń ká ẹ̀yìn ń ka ń ka sílẹ̀ fún ọ̀gá ọ̀gá ń kójọ ibi títí ń kójọ tóun jòkólẹ̀ ni àbúrò yahudi yẹn kan tánjọ wà Madina lọ́nà bá dé wọ́n bá jọ ń fọ̀rọ̀ jómi tó rọrọ̀ lábẹ́ igi ẹni tó dé yẹn ẹ̀gbọ́n tó wí ó ní qatalallahu bani Qayla al-Aws wal Khazraj àwọn family house àti Khazraj àwọn náà ń pè ní banu Qayla ó ní àwọn banu Qayla wọ́n máa gọ̀ọ́ ó rí agọ̀ tó ṣẹlẹ̀ sí àwọn Bani Qoila yẹsẹ̀ ọmọ́ọ̀nì wọ́n rò lẹ́mìí wọn àná rọ́jùlá lẹ́tì já ànábì ipe ẹnìkan dé láti ìlú kan ọwọ́ à ń pèrè lánàbí ọlọ́run ọ̀rọ̀ ń já ṣẹlẹ̀ àwọn bó wa bí. qala Salman falama sami'tu dhalik fa ahwaytu Salman nígbà tí mo gbọ́ lérí igi ipe ẹnìkan sọ fọ́gà àwọn pé àwọn house àti kásíráàjì àwọn fámìlì yẹn wọ́n máa gbọ́ torí bá anábì sẹ́dẹ̀ màdínà làwọn house àti kásíráàjì náà ṣe kí ni ni wọ́n lọ lè gba islam lọ́dọ̀ anábì one twenty years ni wọ́n fi jà ní màdínà lérí àwọn ọ̀rọ̀ rádaràda nígbà anábì dé lànàbì tó àárín wọn sí. tọ̀hún wá ń fún yahudi yẹn ní làbárì pé àwọn kásíráàjì bànú kọ́ílà wọ́n sì wá tuntun débi pé arákùnrin tí wọ́n mọ̀ rí ó sì wá dé sáàrin wọn wọ́n wá ń pè lánàbì ọlọ́ Salimani kan gbọ́ pé ànábì ọlọ́run dé Madina ànábì ọlọ́ ó ní bóun ṣe gbọ́ báyìí lòun bá rí bọ́ọ̀lù látẹ̀rí igi fún ìdùnnú pé káì alhamdulillah adébí alọ́báyì ànábì ọlọ́run fakultu máza kult lòun bá sọ fún àlejò yẹn ìgbé kílẹ̀ wílẹ̀ kan falattamani sayyidi wa amarani bi ruju'i ila makani al-amal ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ tó jòkó lẹ̀ lọ́ba fọ̀hún ní etí gbóná etí gbóná kí ló kọ́ kí ló kọ́ kí ló kọ́ kí n jẹ́ go back wọ́n wọ́n Allahu akbar Salman retí òun gbóná gan òun wá padà sẹ́nu sẹ́ síbẹ̀síbẹ̀ náà ìdùnnú pé wọ́n là nábì kan ti dé Madina igi ọ̀pẹ la rí àdúgbò wọ́n là nábì kan ti dé etí òun bóun ṣe ń fọ ọ́ra ọ̀ọ́ra pẹ̀lú ẹ̀rín ni pé ha ha òun ti débi tóun lọ alẹ́ òun fẹ́ kú dáadáa òun fẹ́ mùsùlùmí lọ́dọ̀ lọ. fabada salmanu yasalu nas ani rasul tọ́gà rẹ̀ bá ti wá bísí àbósùn salmanu wà yọjáde yọ́ọ́ máa lọ lè béèrè madina ìpè ẹ̀ dákun anabi ta ni ọ̀sẹ̀ débi ibo lọ́wà wọn ni ah, àwọn ọ̀gbọ́rùn bí yóò tún lọ́bù mí ìjọ kejì títí tó fi dé ibi anabi wa fọwọ́jádà fọwọ́jádà o lọ́ba anabi wa muhammad sallallahu alayhi wa ipe anabi tó dédà wọn lò nílò ọkàn yẹn ọwọ́ àwò báyọ̀ ní hmm. ọ̀dà àmàbò níbò ńkọ́ ṣebí wọ́n ní ká dàn o lọ́ba ní wọ́n bá àṣà àǹtẹ̀mọ́ra ti sọ́dàpà lọ́ba lọ́ọ́ lè ra làbídùn lọ́ba gbé wáṣíwájú ànábì faqaddamahu lirrasul wa sa'ala rasul ahadiyatun hiya am sadaqa bó ṣe gbé làbídùn síwájú ànábì ànábì ní ṣe sàárà ni àbí ẹ̀bùn ó ní sàdákà ó ní sàrán Ànábì bá ní kúlù àwọn tálíkà tó wà ní bídà ẹjẹ walam ya'kul minhu Ànábì ọ̀fẹ́nu kan bẹ̀ bí sẹ́ ń wo ni pé yóò jẹ àbí òní jẹ yóò jẹ àbí òní jẹ fàfàrẹ́ hasanman Salman nínú rẹ̀ bá dùn pé ah, a kò jẹ́ sàrá àdúpẹ́ Allahu akbar wọ́kọ́ lọ́fi nẹ́fṣì háàbì hìyà aláàmùtù sáàníyà wọ́n ni ẹ̀hẹ́n àmì ẹ̀rẹ́ kejì lélẹ̀ àti rọ́pẹ́ kò tó wá jẹ sàárà wọ́jà àfi yọ́ mi àkàr tọ́ba tún di lẹ́yìn bí ọ̀sẹ̀ Salman bá tún kó miwa dùn mí wá lọ́ba wá sọ́dọ̀ ànábì ẹ̀pẹ̀lẹ́ o o ànábì ni pẹ̀lẹ́ Salman tọ̀ lọ́ba ni àdìyà àdìyà ó ní eléyìí o ẹ̀bọ̀n ni mo bù kì í sàrà fa akhadha an-nabi anabi bá gbà lọ́wọ́ ẹ̀ fa akala minha anabi bá jẹ́ ń bẹ̀ wa a'ta al-baqiyata li ashabi anabi bá fún àwọn sàhábà náà ní ààrẹ anabi sàlájẹ tán o àfa wọn gbé wá fún òsìjẹ tán àwọn tẹ̀ jọ ń ṣiṣẹ́ ńkọ́ ó sì parí ẹ̀ àwọn kí barakallahu fikum a'udhu billah ṣé súnà lẹ́yìn ìjọba nígbà tí Salman rí pé ànábì kí làbídùn bọ ẹnu ipe ànábì jẹ ọjẹ wa fariha Salman wa qala hadhihi hiya al-alamatu ath-thalitha ó ní alhamdulilayi eléyìí ni àmì ẹlẹ́ẹ̀kẹta tán ní ìrìn lára rẹ̀ wa baqiyatil alamatu ar-rabi'a lọ́ba ku àmì ẹlẹ́ẹ̀kẹrin wa hiya khatamun nubuwah òun náà ni stampu ta jama nabi lẹ́yìn ta kọ síbẹ̀ pé eléyìí ni original ẹ eh, ànábì tó gbẹ̀yìn gbogbo àwọn ànábì ọlọ́run lẹ́yìn rẹ̀ kànábì kankan ò ní wasaye ma akida yìí akida islamiyya sunniya sábita bí adillati min al-Qur'an wa sunna. ما كان محمد أبا أحد من رجالكم ọlọ́run lánàbí èsì bàbá ẹnìkan nù yín walakin rasulallah òjíṣẹ́ ọlọ́run ni wa khataman nabiyyin bẹ́ẹ̀ lòun ni ọgbẹ̀yìn gbogbo àwọn ànábì ọlọ aya kurani suratul ahzab àbí ẹ bá mi wádìí ẹ akida yìí ipe kọsá ànábì mi ìmọ̀ lẹ́yìn wa muhammad ó fẹsẹ̀ mọ́ lẹ́nu quran ara ẹ̀rí lérí ẹ̀ nínú súnà òun náà ni pé ànábì ní stáàpù lẹ́yìn tí wọ́n kọ síbẹ̀ pé khatamu nubuwa khatamu nubuwa kò sá ànábì mímọ́ lẹ́yìn ẹ̀ làwọn bá fi ní gbogbo àwọn amadíyà pátá láti bí wọ́n ti bẹ̀rẹ̀ dé bí wọ́n parí sí tí wọ́n bá lọ lè kúrò nínú àkídà yẹn sọ́ọ̀rù kuffaran wọ́n sì di kèfèrí látara àyà yìí sì jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa ṣèjọ amadíyà ìpè amadi ni mi ó sì ń sì sọ. So àkọ́kọ́ akida amadiya nínú ìjọ wọn òun náà ni pé amadu gulam ọ̀gá wọn yẹn anabi ọlọ́run ọba ni tó dé lẹ́yìn anabi wa muhammad tí wọ́n bá fi ń pamọ́ fún wọn lókun ló ti jẹ́ pé olè kírun wọn. suratul azab aya forty aya forty lọ́wọ́ kọ́lọ́ mọ́sábà ni fún wọn mọ̀nà gbogbo àwọn ọmọdé àtọ́bájá àwọn ẹbí yẹn pé wọ́n sá kìí sí kán lè kú mbẹ́ nínú àwọn àkídà wọn wọ́n ti takò àyà yìí àti ntànkà yìí wa fi yawmin min al-ayyam dhahaba ar-rasulu ila jadasatin fil baqi' nígbà wá adijọ́ kan Salmanu tún wá rìn lọ pé à ẹlẹ́ẹ̀kẹrin yìí náà àárì lọ́ba gbọ́ pé wọ́n ní ànábì lọ sí ìtẹ́ òun náà fúnra rẹ̀ ọ wá tẹ̀lé wọn lọ sí ìtẹ́ al-baqi' ni wọ́n korúkọ tẹ̀yẹn ànábì gbé kan lọ nínú àwọn sàhábà wọn lọ lè bò mọ́lẹ̀ ọ̀rọ̀ yóò jẹ́ àmọ̀ pé ànábì yẹn sìnkú sílé gbogbo àwa ní ibi tí ń sùn ní lẹ́gbẹ̀ẹ́ ń bí bàbá wa kan jẹ́ òyìn lónìí àyímọ̀ mo lè dákẹ́ ẹ̀gbẹ́ bí ní ẹsìn mi sìn mo ní ẹkú wọn ní ìtẹ́lẹ̀ àgbè yín lọ mo ní yín mo ní bẹ́ẹ̀ ni ọlọ́run níjà ṣáájú yín bẹ́ẹ̀ bá kú ìtẹ́lẹ̀ àgbè yín kọ̀tẹ́ lọ́rùn bàbá kọ̀tẹ́ bàbá lọ́rùn nígbà ń kùn ẹ máa kùn. ibùdó àná ọkọ̀ kalẹ̀ ní kó àwọn ọmọ rẹ̀ ọmọ sẹ́wọ́n sílé o àwọn orí tó pọ̀ ní ó bọ̀ fún ọ tó tẹ́jẹ̀ kaba yìí jọ́lẹ̀ kẹ́yà ibi kí ló dé tẹ̀ gbé mi láàrin àwọn àyọkù abẹ́lẹ́ wọn aláà ìtẹ́ tá à ń sanwó rẹ̀ jọ ọlọ́mọsàjà ariwo rẹ̀ pé o ilé gbogbo wa ní oníjàmá akàn rẹ̀ ti èyí tá ń gbé ni àti láńlọ́ọ̀dù wa àti tẹ́nẹ̀ntì wa gbogbo wa tẹ́nẹ̀ntì ni wa ọlọ́mọdé á lọ ní sùjàmá ànábì wa gbòkú lọ ìtẹ́ wọn lọ lè sin ní bàkẹ́ wọ̀tẹ̀bí àwọn salman salman bá gbọ́ pé wọn lè anabi ti lọ ìtẹ́ salman bá tẹ̀lé anabi wàjẹ́lẹ̀ sanabi wà bá dáa yanzuru ila katifayi rasul wà yuhitu bin nabi yamina wa shimala wa amama wa khalfa nígbà wọn ṣèkú tán anabi jòkó lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan bá anabi sì jòkó lẹ́gbẹ̀ẹ́ kan nígbà tí wọ́n sin òkú tán ni àwọn sahaba àwọn náà jòkó Salmanu Farisi bọ́bá ya àárẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ànábì lọ́tọ̀ tọ́ba tún ya àtún lẹ́gbẹ̀ẹ́ ànábì lọ́sẹ̀ bọ́bá ya ànábì tó Salmanu níwájú mi bá ànábì tó wẹ̀yìn ànábì Salmanu pẹ̀lẹ́ ó ti tún débẹ̀ o nínú àwọn ìmà tọ́lọ́run fi mà ànábì tí òfin hẹlòmí ànábì àmàrí ń tọ́wà lẹ́yìn tí ń bá ń lọ náà mujizatu Rasul sallallahu alaihi wasallam wa yuhitu bin nabi falama ṣàwùrà nàbí haraka kàtìfẹ́ nígbà nàbí wa fura pé salimanu ti wà lẹ́yìn sẹ́mi pé àsálàbà àwọn òrò èrò wọ́n wà wọ́n wà da ìzáàdì àti rìdá rìdá oyè ìzáàdì lèyí tí wọ́n ró rìdá lèyí tí wọ́n dàbò èjìká oyè nígbà anabi di salimanu anabi wa yẹ ẹlẹ díẹ̀ ọ̀rọ̀ ayẹ ẹlẹ díẹ̀ fún anabi ó ṣèkì ara ẹ̀ díẹ̀ ọwọ́ ara yẹ ẹlẹ díẹ̀ ata sakata kalila tirida ohu títí tí aṣọ yẹn fi yẹlẹ̀ díẹ̀ fakashafa an khatami nubuwa. wọ́n ní kọ́lá nínú ẹgbẹ̀ wa mi kọ́lá níbi ni ya salman aturidu an tara khatama nubuwa fakatama an khatami nubuwa. sọ fẹ́ wo sáǹpù tó wà lẹ́yìn mi òun náà wo dáadáa anabi ọlọ́run ni mi kò sá anabi mi lẹ́yìn mi ma sallallahu alayhi wa allahu akbar ọdọ́ mbà nabi wàbàkà wàdó ma nàbí yá ọ̀bẹ̀ka Salman bá dì má nàbí lọ́ba bẹ̀rẹ̀ sí sun ẹkún lọ́ba bẹ̀rẹ̀ sí sun ẹkún pé ha ìyá tí mo jẹ láì mẹ́yọ ọdún ibi tí n bọ̀ mo dé yìí ọlọ́run ẹnì kọ̀ọ̀kan wa ibi tá à ń lọ ọlọ́mọsájà wa náà débẹ̀ ọlọ́ agbára ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala wọ́n ní yọ́ọ̀ máa wá sá wọ́n ní wọ́n ní Salman yọ́ọ̀ máa wá sá lọ́dọ̀ eléri rẹ̀ yọ́ọ̀ máa wá yọ́ kẹrùn lọ́dọ̀ anabi ọwọ́ sàlàyé ìrìn àjò rẹ̀ fanabi pátá pé ẹ̀sìn lòun wákàkì ẹnìkan lọ́wọ́ júwe yín òun wá kó sóko ẹrú alákọ̀ọ́kọ́ oko ẹrú ẹlẹ́ẹ̀kejì kọ́lọ́hún ti wá sànù kóhun ti wá dé ọ̀dọ̀ yín ọwọ́ àdìjọ́ kan níbi wa ní tó ṣé oko ẹrú náà lọ́wọ́ àtọ́ máa wá máa yọ ẹ̀sìn sí látijọ́ kí ló dé tó sọ fún olówó rẹ̀ rasulu ni ya Salman katib lọ́lẹ̀ ìwọ owó kó o fi rárá rẹ kúrò lọ́dọ̀ ẹrú kí wọn náà dára wa kó firi Salmanu ní ọ̀dà ẹjọ́ kó wọn sọ fọ́gà lọ́ba sọ fọ́gà ẹ̀ ẹ̀ máa wí ó ní ọ̀hún ó Salman èmi ò ní ta èmi ò ní ta Salman illa bi arba'ina awqiya nítorí òfin mú mi ta òun ní kẹ́ ẹ bá ń wá fọ́tí awqiya ṣe rí yìí skéèlì kan ní ìdì kan ní àbí ká ní àpò tí wọ́n máa ń kó góòlù sí wọ́n wá gbé kalẹ̀ báyìí wá jẹ́ fọ́tì nígbà tí mo convert ẹ̀ náírà ẹ̀ áókè ayọ̀ kan one hundred ninety three thousand naira ọwọ́ lóun ó gba fọ́tì rẹ̀ èló ló jẹun one hundred ninety three thousand times forty seven million seven hundred seventy two thousand ẹ̀ wọ̀ dáhùn lẹ́yìn ìgbà tó ti lóyọ́ ó ní tó wọn gbà nù kẹwàá sóhun nìkan o tó wọn bá gbà yẹn tán wàtẹ́gìrì sùlì wọ́n Salman ọwọ́ wa gbìn fún mi salasa mi ata sàlásà mi ata nàkìlà ọgọ́rùn-ún mẹ́ta igi ọ̀pẹ àwọn igi ọ̀pẹ kéékèèké wọn ó gbìn ọgọ́rùn kan báyìí. ọgọ́rin kejì bẹ́ẹ̀ ọgọ́rin kẹta bẹ́ẹ̀ pẹ̀lú májẹ̀mú kọjá pé tọ́ ọba gbìn lẹ́yìn bí ọ̀sẹ̀ kan ti máa ti máa lọ lè ọ gbọ́dọ̀ pé nǹkan kan ò gbọ́dọ̀ kú mẹ́. a bá ti rọ́ọ̀kan tó ní ọmọ ọ wà mí rọ́pò rẹ̀ tọ́ ọ̀rọ̀ ti délẹ̀ wá sọ wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ra anabi ó ní ti arákùnrin ni wọ́n ní kò tí kú lọ́dọ̀ anabi arsalallahu abdamin ibadi ọlọ́run tó wá o ọlọ́run wá ran ẹnìkan náà àwọn ẹrú ọlọ́run òun fẹ́ ṣe sàárà lọ́ba wá sọ́dọ̀ ànábì lọ́ba gbé dìde owó nkalẹ̀ Salman Farisi ni òun sì gbà lọ́wọ́ ànábì òun kà ó sì jẹ́ fọ́tí àwòkìyà iye tó ń tọ̀ wọ́n lọ́wọ́ gbà gẹ́lẹ́ lọ́wọ́ nínú àpò ẹ̀ ta ni ń darí ọ̀rọ̀ jama ẹ̀ ẹ̀ jẹ́ àdúgbò jẹ́jẹ́ Allahu akbar bí wọ́n bá ti dúró tì òun ọmọ wa máa yanjú ọ̀rọ̀ rẹ níbi tí wọ́n ti mọ̀ ọ́ àwọn tí ọ̀dà ọmọ wọ́n máa wá gbó kọ̀rẹ́ pé ẹlẹ́nìkan jẹ́ báyìí afẹ́sẹ́ lórí torí wọ́n ti so mọ́ ọlọ́run bá ti ń darí gbogbo nǹkan tí gbogbo àṣọ gbogbo nǹkan bẹ̀ lọ́rẹ̀ tó bá ti lọ́lọ́run ti ní gbogbo nǹkan tó bá lọ́lọ́run ó ti lùsì gbogbo nǹkan. wọ́dà ha salmana ya salman káàtì bí ha anábìrin salman àdó àrẹ ti gbà gbé owó yìí lọlé fún ọ̀gá rẹ̀ wọ́n akáza ha lọ́ba lọ́ọ́ lè fún un gbé lé lọ́wọ́ tábà yìí Salman ni kí n máa lọ ó ló kù síbẹ̀ bákìyà ti nàkàlà ó ní ohun ọ̀rọ̀ kò mo gbàgbé ni ó kú kí ọpẹ́ ọgọ́rùn-ún mẹ́ta sí ni kò gbọ́dọ̀ mọ́ pé wọ́n wá sọ fún anabi sàlá anabi wa ní ọgọ́rùn-ún mẹ́ta igi ọpẹ́ ọgọ́rùn-ún nífa lọ́nà mẹ́ta tó ọ̀pọ̀ yẹn ní jẹ́ jama anabi ní ìyá jama gbogbo ẹ̀yin sàhábà àyínú àkàkùn ọmọ ìyá yín ti ní problem o ẹ̀ràn lọ́wọ́ o ẹ̀ràn lọ́wọ́ o وبدا كل صحابي يتبرأ بنخلة أو نخلتين أو ثلاث وجمعوها وذهب معهم إلى أرض اليهود والله àwọn sábà bá ń padà lọlé kálukú wọn lọ síbi oko ẹ̀yìn rẹ̀ náxàlà torí inú àwọn òwò tí a máa ń ṣe tọ́pọ̀ jù ń gbà náà eléyìí tí ó tu méjì nínú oko rẹ̀ onímẹ́ta onímẹ́rin onímárùn wàláhì ọ padà pé síwájú ilé ànábì báyìí ànábì ni ẹ̀ka wọn kà ọgọ́rùn mẹ́ta ah ànábì ni tó ẹ̀ṣẹ̀ ọlọ́run sàn yín lẹ́sàn dáadáa ẹ ọmọ ìyá yín lẹ̀ ló ẹrú ẹ má jẹ́ àfẹ́ra jama èmi ò rí súnà àtẹ̀sìn tá à ń ṣe táwa ń gbádùn tẹ́nìkan sọ́fà láàrin àwọn ọkùnrin àbí láàrin àwọn obìnrin inú rẹ̀ máa ń dùn sí káwọn èèyàn máa ní anabi wa muhammad sallallahu anabi wa gba gbogbo ẹjọ anabi wa ni salman yín wa ṣe nǹkan tí ó yà ọ lẹ́nu sìn yín tí ń sè ni pé èmi fúnra ara mi èmi ní lọ sí oko yahudi yẹn ẹ kò tẹ̀lé mi èmi ní fi ọwọ́ mi gbìn fúnra mi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ìkan kan ò ní kú mẹ́. rọjá an wasidikan ahya allahu kulla nígbà tí ó di lẹ́yìn ọ̀sẹ̀ kan tí baba yahudi dóko owó di alákọ̀ọ́kọ́ ni eléyìí ti dó ìkejì ìkẹta gbogbo ẹ̀ lọ́jẹ́kì kò sọ́kàn tó kún bẹ̀ gbogbo ẹ̀ pátápátá ló yè lẹ́yìn náà lọ́ba túlẹ̀ pé tọ́ àwọn ọjọ́ rẹ wọ́n sàpadà wá sí gbogbo ẹ̀ náà ẹ má jà fẹ́ra wa lẹ́jà wa ibi a bá rìn sí ibẹ̀ náà láti máa yanjú ọ̀rọ̀ ara wa ẹ̀yọ́ màyá mi àwọn ọ̀rẹ́ ara wa náà láà máa yanjú pírọ́blẹ́mù ara wa tí ẹlẹ́bọ̀ bá ní sọ̀rọ̀ yóò lọ lé ìgbàlẹ̀ tí kìrìsìtẹ́nì bá ní sọ̀rọ̀ yọ lọ́dọ̀ pásítọ̀ yọ lọ church. tí mùsùlùmí bá ní sọ̀rọ̀ ibo lọ́yẹ kọ́ lọ́jà wọn màsálásí lọ́dọ̀ ìmáàmù ọ̀pọ̀ ìmáàmù lé ní wọ́n tún wá dìkún wàhálà rẹ̀ ọ̀rọ̀ tó ń tọ̀hún fi ń sunkún yóò sì máa fi rẹ́rìn alọ́bẹ̀ ti dé ìṣòro tiẹ̀ yóò wá jẹ́rìn fún un aníṣẹ́ rí màlúù kan tọ́jú gbogbo kọ́lọ̀ rẹ̀ pátá rẹ́dì wọ́n sì wà tí wọ́n bá dìtẹ̀ rí yóò ní ẹ̀kọ́ wa àbá ẹran wọn ní kútọ́nu àwọn màálù rẹ̀ di wa àwọn ni wọ́n fà tọ́pọ̀lọpọ̀ fi lọ lè máa lọ sóòrò tó fi padà dá sí inú kìrìsìtẹ́nì tó fi wá lọ lè kú bẹ̀ àwọn hóun jálẹ̀bì ọ̀daràn ni wọ́n nílùú ẹ̀sìn wọ́n máa sàwọn sẹ́wọ̀n àwọn mísínà mísínà yìí ọlọ́run mọ̀jẹ̀ kó sí wọn lọ́wọ́ ẹsẹ̀ ti bọ́ ná ẹ ti bọ́ ọlọ́run ní adún padà síbẹ̀ agbára ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tọ́ bó ti dọ́dọ̀ ànábì ni omi mọ̀ ní akíbi láàrin àsìkò díẹ̀ tó kù wọ́n ní nínú àwọn ọlá tó wà fún Salman nígbà tó wá wà lọ́dọ̀ ànábì ọ̀pọ̀lọpọ̀ ogun tí wọ́n jà wọ́n ní Salman bá wọn jagun fún Islam ọlọ́mọsábà ní kẹwọn Ghazwatul Khandaq òun ló mú mọ̀ràn wá nígbà tí àwọn ọ̀tá ń bọ̀ àwọn ànábì ò sì ní agbára púpọ̀ àwọn sàhábà náà tó nǹkan òun ló mú mọ̀ràn wá pé à gbogbo bí wọ́n gbà wọlé ní gbogbo ìlú Mádínà ẹ̀jẹ̀ agbẹ́ kòtò bẹ́ẹ̀ á kàn rárá dàbí àwọn ewé fẹ́lẹ́fẹ́lẹ́ kan síbẹ̀ ni. nàbàtí ń bọ̀ lọ́wọ́ kan àwọn náà mọ̀ ní ẹ máa bọ̀ ayé máa bọ̀ wọn ò ní wọlé. ibi wọ́n ti ń bọ̀ wọ́n kàn máa já sínú rẹ̀dí àlá àni òun ló mú ìmọ̀ràn yẹn wá wọ́n ní ọba ànábì jagun wọ́n ní kọ́dà islam ni máa ń pè ní bàbá rẹ̀ ń bá àwọn lárúbáwá tí kálukú bá ń ṣe fáàrí pẹ̀lú ẹbí wọn ìrànà báyìí ni mí ẹbí báyìí ni mí Salman sì sẹ́mọ̀ pé wọ́n lẹ́bí Madina wọ́n ní Salman náà máa fi kọrin yọ máa ta sí wọn ipe abèlè ìsìlámù la abàlè ìsìwà ó ní bàbá tèmi bàbá tèmi gángan islam. islam la abali siwa ẹ ní bàbá mi lẹ́yìn rẹ̀ bàbá àtọ̀hún ni bàbá olówó ni kẹfìrí lọ. ìdàmùtàkàrù bí kọ́ìsìn àwòtẹ́mímí tí àwọn fámìlì kọ́ìs àbí fámìlì tẹ̀mímì tí wọ́n bá ń ṣe fáàrí pẹ̀lú fámìlì wọn èmi ọmọ ṣe fáàrí pẹ̀lú Islam I'm proud of Islam má fi Islam pamọ́ o má fa arùngbọ̀n rẹ mọ́ yọ ọmọ pé mùsùlùmí ni ọ sokoto rẹ ti ń kọ nǹkan kókó ẹsẹ̀ wọn ni wọ́n mọ̀ tí wọ́n bá ti rí ọ pé wọ́n lọ ń bọ̀ yìí Islam is coming jàlíbáàbù rẹ má máa wọ èyí tó gùn wá sí mọ́sálásí kọ́ máa wọ jáǹgbé lọ bì kan dúró lójú ọ̀nà tí wọ́n mọ̀ pé mùsùlùmí náà ẹni wù ẹ̀ tó bá wà Islam máa ń dáàbò bò yẹn Islam kó bá yẹn nínú àwọn dáadáa rẹ òun náà ni pé anabi njọ kan anabi ni ina alijannata ẹ rí alijanna látàṣítàkùn ìlàtàlátà ní retí àwọn mẹ́ta kan báyìí àlìjánà ń jẹ̀ràn wọn pé ká tètè máa bọ̀ wá gbádùn aliyin wa amari wa salmani anábì ní ali la làkọ́kọ́ amari lẹ́lẹ́kejì salmanu lẹ́lẹ́kẹta wọ́n ní kọ́dà nínú àwọn sahaba òun ni ọha quran tó tún ha báyìí ṣe mọ̀ pé ẹ̀ mọ̀ yọdún tó ti lò ní lọ́dọ̀ àwọn pípù yẹn dà tí wọ́n bá ti sọ̀rọ̀ ká ní irọ́ ni ọwọ́ mi báyìí ẹ̀ bá mi báyìí tó fi yàtọ̀ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá ti jiyàn wá ní Salman bò ní kí lọ́wọ́ nínú ìwé jọ̀hún yóò ṣàlàyé rẹ̀ fún wọn nínú àwọn ọ̀rọ̀ tó sọ tó jẹ́ ikima wọ́n ní nígbà tó ti gbà sílámù yẹn àmì tó ti wà lọ́dọ̀ ànábì yẹn ànábì dẹ̀ máa ń di àwọn sàábà méjì mara wọn nígbà wọn dé Madina ìwọ àtìlágbájá ẹ̀ máa sọ rẹ ìwọ àtìlágbájá ẹ̀ máa sọ rẹ ọ̀rẹ́ yìí wọ́n máa ṣe torí Ọlọ́run wọ́n máa wá bí àbùkátà ara wọn wọ́n máa wá ara wọn wọ́n máa yanjú ọ̀rọ̀ ara wọn ànábì wa mú òun àti Abu Darda ànábì wa ní káwọn méjèèjì ká máa sọ rẹ Abu Darda ta wí ẹlẹ́sìn Ọlọ́run ó tún wá fẹ́ máa ṣàṣejì nínú ẹ̀sìn lẹ́bi jẹ́ pé kì í yà sí ìyàwó àtàwọn ọmọ mọ́sálásí kùránì ààwẹ̀ kìámùlẹ́yìn àfáà Salman wa pàdé ìyàwó àbúdàrídà Salman wa ní labisti sábàbàn ìlera jẹyìí aṣọ tó wọ yóò dáa ìwọ ìyàwó ọ̀rẹ́ mi àbúdàrídà wọ́n ní wakana kọ́bìlà nùzúlì ayatul hijab wọ́n ní ìjábò ayà ìjábò ti sekini jalbab kò ti ṣẹlẹ̀ ńgbà limada labisti akada kí ló dé tó wá wọṣọ rádàrà báyìí ìwọ arábìnrin yìí kọ́lẹ̀tì ahu abu darda ọmọ ìyá rẹ̀ tẹ́lẹ̀ ọjọ́ rẹ̀ abu darda ọkọ mi lẹ́yìn sàláwò hajj tó ń fi dúnìyà kéé wò wá sí nǹkan kan tala fẹ́ múra fún bọ́bá ti wọlé báyìí ètò jáde ni lóru báyìí náfìlà ni kò ní dọ́dọ̀ wa mi máa ń sìn jáde tọ́ ẹ̀sìn sá ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn yẹsùn mu nahar lọ́sàn-án kò sí pàjọ́ ń jẹun lọ́sàn-án àwẹ̀ ní sá ọ̀yẹ̀kú mu lẹ́yìn lóru kò sí pàjọ́ ń ṣe súnà kìámù lélì ni Salman ni bí n ṣe mí sẹ́nu ó ti fẹ́ kọjá àlànà islam wọ̀já a Salman ilé yìí dọ́ìfà ńlá Salman bá lọ lè bá ní ìrọ̀lẹ́ ẹjọ́ kan wọ́n jọ kírun tán Salman ni ilé rẹ̀ ní sùn lé o wọ́n bá jọ sùn nígbà di ọwọ́ bíi aago méjìlá bọ̀ Salman dìde Salman dìde kí ni Salman amin astaghfirullah Abu Darida ó dìde kí lè àbúdá ìdáyìí fẹ́ ṣe jàmbá kí ló fẹ́ ṣe ọfẹ́ múnáfílà dàárọ̀ nù Salman ní nam sọpadà sọpadà ọpadà rẹ sọpadà nígbà tó di ó tún ṣe sàá bẹ́ẹ̀ wá go méjì àbọ̀ Salman àbúdá eh, ìdá ló tún dìde Salman ní nam sọpadà nígbà wá di àṣùbà fẹ́ tó bí wákàtí kan bí aago mẹ́rin àbọ̀. Salman wá dìde àmín Abu Darda wá dìde Salman na wá dìde pẹ̀lú ẹ̀ wọ́sọ́lá ya wọ́n yana fila. Sema sẹ́mi pé náfìlà kí Salman wá yẹn o ọwọ́ akọ̀rẹ́ tiẹ̀ ní o àmọ́ gbà tí wọ́n ti jọ wà nù lé ní wọ́n lè jọ yẹn náfìlà ẹgẹ́ bí anabi àti ọ̀kan náà àwọn sọ̀hábà ẹ Abdullahi bin Abbas wọ́n jọ yẹn náfìlà nínú ilé nígbà tí Abdullahi bin Abbas wá kí wọn àmọ́ pé ẹja pàdé lérí fídíò ẹja pàdé ní last friday of the, of the month abẹ́sẹ̀ náà fẹ́lẹ́ alápapọ̀ bídé àtún nípa bẹ́ẹ̀ wúrin kọ́lọ́mọdé yẹn débẹ̀ ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa salman wa sọ fún abudada ó ní inna li rabbika alayka haqqa ọlọ́run ọba rẹ̀ ní ìwọ̀ lérí rẹ̀ tó gbọ́dọ̀ fún nínú wákàtí márùn-ún àti náfìlà níwọ̀n ba wa li nafsika alayka haqq wọn náà níwọ̀ tó gbọ́dọ̀ fúnra rẹ̀ ó gbọ́dọ̀ fara rẹ̀ ọrùn ọwà gùn nàndòrò wọn ni wọ́n bó ṣe wà lójúmọ́ ní màgbàwẹ̀ àṣejù ní àwẹ̀ mọ́kànlá lọ́wọ́ ní súnà lódìdí oṣù kan thirteen fourteen mẹ́ta àti méjì méjì àlàmísà àti mande òun jẹ́ mẹ́jọ mẹ́jọ kún mẹ́ta ó di mélòó mọ́kànlá tó mọ́kànlá nu táàtì àbí tuntun náà sí òtó kọ́ láyè kí wọn náà rí nǹkan jẹ ọmọdé máa ṣubú lójú ọ̀nà. ìyàwó rẹ̀ ìbùsùn wáyé ó ní ìwọ̀ lérí rẹ̀ mo rí lọ́sàn-án tí ń rìn ó ní èsè ká wọn sí wípé ní òjá àwọn ọmọ múra dáadáa fún làwọn fi ń wọṣọ tí ò nítumọ̀ nítorí pé èyí àtàwọn ìbáàdà lọ́kàn máa ń sè gbogbo àwọn àfa àti à ń pa léètì tá à ń pa ìyàwó tì tá à ń pa àwọn ọmọ tì tá a láà ń ṣiṣẹ́ oye èyàn ọmọ rò fóun ṣiṣẹ́ ọlọ́run ni yóò padà jẹ̀bi o nítorí pé kálukú ló níwọ̀ títí ẹ̀ tá a fúnra wa kọ́lọ́mọ́sà tún gbogbo wa ṣe èyàn ọmọ ayá mi ní ẹ̀sìn wa wà á ti kú lẹ́dẹ̀ haqqin haqqa fún kálukú lẹ́tọ̀ tiẹ̀ ọkọ̀ rẹ̀ tiẹ̀ àbúdàdà kò tí wà satisfied lọ́ba lọ́dẹ sọ́fà nàbì onírà nàbì yóò ní Salman sundọ̀ mi lẹ́nu nítorí nítorí nítorí ni anábì ní lákọ̀dé sadaqa Salman anábì Salman kọ̀ rẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ sìn wá sí rínu èmi náà gbọ́n ṣe wáyé ìmọ̀ ń mójútó àwọn ìyàwó mi àtọ́ ma ìmọ̀ ń gbáwẹ̀ ìmọ̀ ń ṣinú gbà ìmọ̀ ń dìde lóru gbà mí ìmọ̀ ń sùn làásìn pé àwọn ọmọ ìyá sákèsí tọ́wá fi lélẹ̀ fún forty forty days ṣe mọ́ níwọ̀nba forty four months sọgbọ́n tí ànábì ń sọ báyìí oṣù mẹ́rin oṣù àkọ́kọ́ oṣù báyọ̀ ó tún wọ̀ oṣù ẹlẹ́ẹ̀kejì oṣù báyọ̀ ó tún wọ̀ ọmọ dáńgbè lóṣù súnà tá a bá ṣe súnà tá a ṣe pẹ̀lú màní kéré súnà tá a ṣe pẹ̀lú ẹgbẹ́ ìgbésí wọn ti là á kalẹ̀ fún wa sẹ́ẹ̀rí mi ní àmọ́ lọ lámọ́ lọ wọn bá ní alọ́dún kan àwọn ẹ̀dá ni àwọn ọmọ wọlá ni wọ́n ti sọ bẹ́ẹ̀ ẹ̀yẹ́ ìjòkó bẹ̀ ìjòkó bẹ̀ bóyá àwọn sábà jòkó lọ́jọ́ kẹsàn-án débi ṣé wọ́n ṣé wọ́n ní sábà fi yàwó àtọ́mọ́lẹ̀ àbọ̀gbọ́n náà sọ yìí ọgbọ́n náà káì ọ lọ wéré ó ṣe kíní ó di wéré èyí tó fi ní sinà tó dé táwọn ọmọ ti di tọ́gì àwọn táwọn mójú táwọn ọmọ ọ̀gá táwọn alẹ́ gan ọmọ ti yàn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdó àti mójú tó nípa tó ní sùn lóru kátó wá pé òsín lóṣù mẹ́rin ó sì bímọ tó bàlágà sínú ọlọ́mọṣẹ́ tún wá sí inú àwọn ọ̀rọ̀ tó sọ tó ní ikima nù wọ́n ní Salman al-Farisi ó ní adahaka ní salatun ó ní nǹkan mẹ́ta máa ń pa mí lẹ́rìn jojúmọ́ wọ́n àbùká ní salatun nǹkan mẹ́ta ní máa ń pa mí lẹ́rìn jojúmọ́ nǹkan mẹ́ta sì máa ń pa mí lẹ́kún dọ̀ ìtumí mú mi ní dúníyà wọ̀lẹ́mọ́tò yẹtùlúbò ó lè ti máa ń pa òun lẹ́rìn ọlá àkọ́kọ́ mbẹ̀ pé ẹni tí ó kú lọ́la tó sì lọ lè ra búlọ́ọ̀kù society tó sì bẹ̀rẹ̀ sí kọ́lé ẹni tí ó kú lọ́la tó wá lé bùkátà ọdún mẹ́wàá tí wá lé tó wá kó wàhálà yóò jẹ ọlọ́rọ̀ rẹ̀ ní wá ń tí ò ní padà wáyé mọ́ yẹ kó mú ní ti ń tò jọ láyé kò jọ ráàyè ní wọ́n ń lọ ọ̀run lọ́fìfò kò sí nǹkan tó mú dọ̀rùn ọlọ́rọ̀ rẹ̀ pamílẹ̀ rẹ̀ afáwà Salman ní ẹlẹ́ẹ̀kejì wọ̀gáfin wọlé sábẹ́ mọ̀kífòlù àná èèyàn tó kàn gbàgbé pé wọ́n padà sọ́dọ̀ ọlọ́ ikú sì ń lè ká bẹ́ẹ̀ lásìkò tí wọ́n ń kọ fún dídúdúmọ́ tí wọ́n ti ń jí ní sékíní ní ń wọn ò sì mọ̀ pé wọ́n béèrè kankan lọ́wọ́ àwọn lọ́rùn ikú ọkàn dé lórí igi ni yóò bá mi ibi tí ń wo bọ́ọ̀lù ibi tí ń wo fíìmù yóò bá níbi tí ń rẹ́ni lẹ́mí wọ níkà láàrú kùtù ọmọ rẹ níkà kí ọmọ rújọ iṣẹ́ ìbádà tẹ́ kò sí kò sí. ọlẹ́lẹ̀kẹta wọ́dọ̀ àṣekí bìmílì ìfihì èèyàn ti ń fi gbogbo ẹnu rẹ́rìn kàkàkàkàkà asáàkìtù rọ̀bí àléhi awúrọ́dì kọ̀ wá mọ̀ bọ́lọ̀hún yọ́nú sóhun ni àbọ́lọ̀hún bínú sóhun lọ nísìnyí rẹ́rìn tẹ̀ kìí ṣe gbogbo ẹni tí ń rẹ́rìn lọ́dà fún ọ kìí ṣe gbogbo ẹni tí ń rẹ́rìn lọ́lọ́hún ọba lọ́fẹ́ dùn ọ́nú jọ́ àlùkìyàmọ̀ tó fi jẹ́ pé fọlẹ́ àdàkú kọ̀lí ìlànà ọlọ́hún ni ẹ̀rẹ́rìn díẹ̀ wọ́n lè yẹ bukú kẹsíra ẹkún ni ẹ̀sùn pọ̀ torí ntọ́ wà lọ́rùn kọjá bẹ́ẹ̀ kọ́lọ̀ mọ́sá ìsànù wa ó ní wà àbùká ni sàlásùn afa salman ni ó ní nǹkan mẹ́ta tí máa ń pa àwọn lẹ́kún firakula ahibati muhammad muhammadin wa ezbe ó ní gbọ̀tún bá rántí pé ànábì ò ní sí láàrin àwọn ọmọ àwọn sàhábà yìí kálukú padà gba sàárì lọ omi ó sì bọ́ lójú tó dáwọn ọmọ gbádùn ànábì púpọ̀ táwọn bá ti jòkó ti báyìí àwọn kan máa gbádùn ni tí wọ́n máa bá wọn sọ̀rọ̀ tí gbogbo òṣòro ayé àwọn tí ó sì máa dàgbà táwọn ò ní sọ̀rọ̀ ó ní ẹlẹ́ẹ̀kejì wàhálà lè mọ́tàlá yín lè gàmọ́rà àtàlmọ́t ó ní tí kò bá yọ sí yàn kò sẹ́nìkan tí ò ní dààmú tí kò bá yọ sí ó lóun máa wá dé ti pé ah njọ́ kan ní ta yọjú tó bá wá yọjú sóhun bóòlù òun ṣe báyìí wọ́n ní máa ń pa alẹ́kùn ẹlẹ́ẹ̀kẹta wàlúùkúfù bẹ́ẹ̀ na yẹ́dẹ̀ rọ́bìlà àlẹ́mìnà hìnà láàdìrí ìlànà ìṣòro fi am jẹ́nà ó náà ni pé gbogbo aládùn níwájú ọlọ́run yọ̀lì kìámà gbogbo aládùn tá a pè síbẹ̀ ẹsẹ̀ nìkan ò ní yẹ oníjọ́ náà ó ní ìtí ń bá wọn lẹ́rù ni pé wọ́n kàn pàṣẹ náà ni pé ẹ̀yẹ́ máa làlìjá náà ẹ̀yẹ́ máa lọ́nà nínú ìjọ owó ni wọ́n fẹ́ pín òun síjọ́ òun ọ̀mà sínú àlọ́ wọn wọ̀ ni àbí àlìjá náà ó ní tóun bá rántí òun sì máa sun ẹkún pé ọlọ́run ìjọ àlìkè àmọ́ ọmọdé ò nira o ọlọ́mọdé ò nira fẹ́ni kọ̀ọ̀kan wa afáwa yìí wọ́n ní wọ́n kú Uthman wọ́n kú lásìkò amin afáwa Salman afáwa Salman wọ́n kú lásìkò Uthman ibn Affan wọ́n sì lò seventy three years ní ilé ayé Salman Farisi nígbà tí malayika kú tí ó súnmọ́ táwọn náà rí i pé ah bí nǹkan ṣe ń rí àsìkò tí ń tó ọmọ olówó ọmọ ọlọ́lá ọmọ ọlọ́lá ọmọ bàbá olówó ńlá nílùú wọn ó sì fi gbogbo dáadáa yìí lẹ̀ nítorí Islam nítorí islam wọ́n nígbà tó fẹ́ kú ó wá bẹ̀rẹ̀ sí bu ẹkún wọ́n wá ní má yòbù kéèkì kí ni pa ọ́ lẹ́kùn ó ní ní ti ń pa mí ni pé àdéhùn tá a bá sí ni pé a ní káyé jọ a ní kó ayé jọ ọ̀run láǹfààní pàtàkì wọ́n wá bèrè pé ah, àdéhùn lẹ́bàá ànábì sí ó ní àyìndà ilé ìnà rasulullah sallallahu an yakuna zadu na kazadi rọ́kì ó ní tá ànábì ni a lè kójọ nílé ayé òun ní nǹkan tá a lè mú mára nǹkan tó kéré nínú dúkìá wa tá a lè mú mára tá a lè fi ṣèrìn àjò tá a bá ń travel òun náà wo nǹkan òun bíi kíni bíi tó wẹ̀ bíi bàtà rẹ slippers bíi spoon tó fi ń jẹun bíi plate bíi àgé tó fi ṣàlùwàlá ó ní táwọn bá ànábì ṣàdéhùn ni pé ilé ayé yìí o àwọn ò ní lè ọ̀run làwọn máa lé ó ní wàhálì adil azwad ó ní wá ẹ̀rí yàrá mi ẹ̀rí tí mo kó jọ ni bóun ní ṣèlójú ẹlẹ́yìn níjọ́ alikiyama nígbà táwọn tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n wo tó kó jọ wọ́n ní táwọn rí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìjánatun yaani iná òun mínàlímà iná òlìmà jọ́ọ̀gì tí ń bomi ike bomi ńlá wọ̀jáfúnà kọ́sà àtútọ̀ àm àti pílẹ̀tì kan pléètì tí wọ́n máa fi ń sáàfù ẹnìkan tí wọ́n máa bó oúnjẹ sínú ẹ̀ wọ́n máa ti hádà tó lè lè wòdó àtàgé àlùwàlá ó ní mẹ́tẹ̀ẹ̀ta yìí ìyẹn rojọ́ lọ́rùn pé níbo mo ti rí nígbà mo wá rí tán kí ni mo fi ṣe ẹ máa yá sẹ́rí pé nǹkan ti dé ọ̀run ni ó kójọ mọ́kàyé jọ o ní tí wọ́n ń sọ yìí wọn ò pé kọ́ ọmọkọ́lé wọn ò ní kọ́ ọmọra mọ́tò wọn ò ní kọ́ ọmọra sọ́tọ́ da ní tí ò ní wúlò fún ọ ni wọ́n ń sọ pé kọ́ ọmọ sí kíni kọ́ ọmọ kò wọlé lérí ní ò ní wúlò fún ọlọ́run mọ́ kò wọlé lérí wọ́n ní wọ́n ta mọ́tò yìí ní ten million wọ́n ta kan ní three point five méjèèjì ní sẹ́yìn sọmọ pé seven million tí kò sí nǹkan kan tí yóò ṣe fún ọlọ́run àbúrò nìkan kan tí yóò dì fún ọlọ́run pé ẹ̀ àwọn tí wọ́n lo mọ́tò ní ọ̀rẹ́ mi lọ ẹ̀kọ́ wọn síbí o ẹni tí ò ní wúlò fún ọlọ́run wọ́n ní mọ́kòwó lé etí wọ́n sọ fún ọ. àwọn tá a wí yìí wọ́n wá sáfáyé débi pé ẹni wọ̀nba tí wọ́n kó jọ náà ẹ̀rú tí wọ́n ń ṣe kínní ẹ̀rú tí wọ́n ń bà wọ́n ẹnìkan wá lóun jẹ́ politician wọ́n ń ralé ń ralẹ̀ ẹ̀ wọ́n ń bá yọ̀ ọwọ́ ń bí iṣẹ́ ìjọba ọ̀njíwòlú wọ́n ń bọ́ yọ̀ ọwọ́ ń kọ́ńpìnì òun yíwe èyí tó jẹ́ halal ni wọ́n ní wọ́n béèrè kátó wá pé èyí tó jẹ́ haram durusun wa ibar fi àti kìsọ alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ ta kọ́nù tàn yìí wọn náà pé adin wa agila ma yóò tula ẹ̀sìn lọ gájú ní táwọn máa lé káàkiri gbogbo nǹkan mi ò bá bọ̀ fún wa ẹlẹ́ẹ̀kejì salimanu fiọ́lá lẹ̀ ó fowó lẹ̀ ó fi bàbá rẹ̀ lẹ̀ ó fa yé lẹ̀ nítorí ẹ̀sìn islam ẹlẹ́ẹ̀kẹta salimanu dààmú nítorí islam ẹlẹ́ẹ̀kẹrin gbogbo ẹ̀sìn tó kù yàtọ̀ sí islam ẹ̀tàn ni islam nìkan lẹ̀sìn ọlọ́run ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni pé gbogbo ibi tọ́lọ́n bá ní ẹ̀dá òde láyé tọ́ọ̀ bá ti fọ́ lọ́nlẹ̀ ọ̀ padà débẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà ká máa rara wa lọ́wọ́ àwa tá a jẹ́ mùsùlùmí láàrin ara wa kẹ́sìn ò lè bà lójútu táàní ká bá dọ́dọ̀ bàbá abúmbàz tó bá lóun bá sọ̀rọ̀ wa àwọn tí wọ́n jẹ́ ọmọ bàbá tí wọ́n jẹ́ àwọn ọmọ kéwú bàbá sì fọ́jú wọ́n wà ní bàbá ó ti wá ní ọ̀sẹ̀ tó náà ó wá ní oṣù tó láìláìlẹ́lá rahimahullah wa mú báyìí bàbá ọ̀nàwó tán tọ́bọ̀ wá di ẹ́ndì oṣù ọyẹ bàbá ò ní owó mi ń kọ́ wọ́n tọ̀ wọ́n ti sanwó oṣù yín sàkáǹtì o bàbá wa gbé tọ̀ ọyá ẹ̀ra ẹmú báyìí ẹ̀fẹ̀ ránjẹ fún àwọn aráalé èyí tó kù ẹ̀bà ń kó lọ́wọ́ sàárà ní ìsìn asek abdulaziz ibn baz rahimahullah ta'ala rahmatan wasa lọ́lọ́run fífi ikhlas sínú sẹ́wọ̀n gbogbo àwọn tẹ́ bá ní sòrò láàrin wa ẹ má jẹ́ àwòrán wa ní ìrànjẹ́má nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ni nínú ẹ̀ náà ni pé ànábì ni òpin gbogbo àwọn ànábì ọlọ́run ẹni bá tún ní ìgbàgbọ́ mi yàtọ̀ sílẹ̀ yìí òun tó òun ti di káfíìrì kọ́lọ́ mọ́sá sọ ní bẹ̀ lẹ́yìn náà ẹ rí súnà ẹ tóyìn bá ti débẹ̀ èyàn ti débi ti ń lọ nígbà tí alimani dọ́dọ̀ ànábì ó ti débi ti ń lọ tí wọn bá ti wọnú súnà ó ti débi ti ń lọ lẹ́yìn súnà kò sí nǹkan mìíràn ìtì ń bẹ tó tún wà lẹ́yìn rẹ̀ kì í ṣe dáadáa kọ́lọ́n kọ́ sànù wa níparí ọ̀rọ̀ mi òun náà ní pé ẹnì kọ̀ọ̀kan wa kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa ká lè di islam mú ká má jọ bọ́ọ̀lẹ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. kabirullah allahu akbar. ẹ jẹ́ ká ṣe jazakumullahu khairan fún àwọn ìmáàmù wa kọ́lọ́n kọ́ sànù bá fi ẹ̀mí wọn ìgbésẹ̀ ayé Salman al òun ni wọ́n ti bá gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ yìí a sì rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ó wà níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà á jókòó kí ni ọba ní sọ àsọdùn bíi ninety five percent àwa tá ń kalẹ̀ lọ́jà sí pé inú Islam náà bí àwa sí àwọ̀ ọ̀dààmú bí Salman Al-Faris bó ṣe dààmú torí Islam torí ìdí eléyìí ìgbà tá a ti dédìí súnà tọ́lọ́run ti mú wa dédìí súnà ẹ jẹ́ ká dì í mú ká má tún ṣe èméjì ọlọ́run kó jẹ́ kí gbogbo wa ká pàdé lálìjẹ́nà ọlọ́àlà haúlà wọ́là kùwátà ilẹ̀ abilẹ̀ aliyu lasiri lẹ́ni àgbà ìbéèrè lọ́pọ̀lọpọ̀ because a sì ní time ṣùgbọ́n ká tó gba ìbéèrè eh, announcement kan wà láti ọ̀dọ̀ àfáàwà kéwúlóyin gẹ́gẹ́ bí àwa tí a bá ní àǹfààní sí whatsapp àwọn tí a bá wà nínú tíkì dẹ̀lí group wọ́n ní ká fi tó wa létí pé tajiru tíkì dẹ̀lí àti halkọ ti àwọn imam òun nìkan láàmà aláǹfààní láti máa gbọ́n bẹ̀ lẹ́ẹ̀kan sí àwọn tábà ní tíkì dẹ̀lí group wọ́n ní tíkì dẹ̀lí àti halkọ àwọn imam òun nìkan ni a ní àǹfààní láti máa gbọ́n bẹ̀ láti dákòtò lítọ́ lọ́hùn ká má sẹ́ndì mẹ́sẹ̀jì àkàbí ká má béèrè béèrè kan lórí gúùpù yìí yàtọ̀ sí pé ká máa gbọ́ síkì delil àti halkov ẹlẹ́ẹ̀kejì àwọn tí a bá wà nínú fajiri lecture nínú gúùpù fajiri lecture wọ́n ní tá a máa gbọ́ bẹ́ẹ̀ òun náà ni fajiri lecture àwọn imam àti gbogbo àwọn àfáà tó wà ní àlìdáyà pátá àwọn náà máa gbọ́ fájúrí lẹ́kṣọ́ wọn òun ni wọ́n máa gbé wá ń bẹ̀ wọn ò fẹ́ ká béèrè béèrè àbí ká ṣe nǹkan kan míì yàtọ̀ sí ká gbọ́ ọ́díò tó jẹ́ ti fájúrí lẹ́kṣọ́ tàwọn afá ní àlìdáyà àwọn tí a bá wà nínú Ramadan dáwà ohun tí wọ́n ní ká máa kọ́ńbẹ̀ ní purple lecture èyí tí wọ́n ṣe yìí àtàwọn èyí tí sẹ́yìn òun ni wọ́n ní a máa gbọ́ nínú Ramadan dáwà ohun tí a tún máa gbọ́ńbẹ̀ òun ni kútùbà àwọn imam tí wọ́n máa ń ṣe ní ọjọ́ méje ọjọ́ méjọ a tún máa láǹfààní láti máa gbọ́ kútùbà wọn nínú àwọn Ramadan dáwà ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin àwọn tí a bá wà nínú question and answer group wọ́n ní ohun tí a máa láǹfààní láti máa gbọ́ńbẹ̀ eléyìí òun ni gbogbo question and answer tí àwọn mẹ́rin bá ti dáhùn ní any lecture òun ni wọ́n máa jù síbẹ̀ bóyá question and answer tí wọ́n dáhùn ní public lecture àbí níjòkó mi a máa láǹfààní láti máa gbọ́ ní question and answer group àwa tí a bá dẹ̀ tún ní ìbéèrè tí a